لا أقسم ولا وضع ترى سيد محمد أجوى وقوانج ومحمد صلى الله عليه وسلم كان مضاعنا صعبارة ما تفتح لنا ولا وضع لسولة أما بسبيوة موضوع قوى نضع صمانات ملوري وانا اجي جنو مني دبي وانا جنو جاسر بلا مكي يا رحم الرحمن رابلون ìrìnàjò kan òfèrè àbọ̀ ọlọ́run tó dájú ọlọ́run kọmọ wà lórí gbogbo wa pẹ̀lú àmàtí pẹ̀lú gọ́ra síwájú lásìkò àtàárọ̀ tì ní nínú tẹ̀sílù sórà tó tọ́ wa eléyìí tí a ń bá bọ̀ wa. Àyà tí a ti dúró lánàá náà ni àyà ọ̀dọ́rin. Ibi tí lọ́wọ́ bá àlìkọ́ láti ń sọ ní tó tẹ̀lẹ̀ láàrin Mọ́sá àti Fìràáùn. Àti àwọn òkè Fìràáùn náà sí Fìràáùn náà kójọ. A sọ fún wa pé ṣẹlọ́wọ́ bá ní kí ọlá bá ń pàtọ̀ fún wa ní alùpàtàn ó fẹ́ káwà náà fún kan bẹ́ẹ̀ ni bábá tí wọ́n ń ka ìtàn òun ó kálukú wa náà máa ronú sí i a máa ronú sí i bí ronú sí i ibẹ̀ náà ló sì ti wá láǹfààní. káwọn létí akàlánà ọlọ́njẹ́ kó yé wa bí ànábì Mùsá ó fi kọ́kọ́ fún júwe ọlọ́run fún àwọn òpìdán ó sì jẹ́ pé wọ́n pé tí ń bẹ lọ́wọ́ yín irọ́ ni o irọ́ lẹ gbé lọ́wọ́ o ẹ̀ka fi ń dán ojú àwọn èèyàn ni o tó dodo ń bẹ o bẹ́ẹ̀ sì ni gbogbo òpìdán láyé kò lè là níwájú ọlọ́run o kò lè gèrè láyé kò lè gèrè láyé kìíyàrùn ẹ̀rẹ́ ìwọ̀n wà tìbọ̀ náà òpìdán lóòótọ́ ẹ̀rọ wà tìbọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ wọn bò ní máa rí bákan náà lẹ́yìn eléyìí látara ẹ̀tàn eléyìí tí fìdá ó nàbì kàn wá tó sì júwe bífẹ́ ayé títí máa bẹ lẹ́mìí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn ṣe pé náà jẹ́ ọ̀nà kan gbòógì tí ṣẹ̀tọ́ ni máa ń lò láti má lè fẹ́ jẹ́ kéèyàn gbọ́ òdodo láti fi kan gẹ́gẹ́ bá ti wọ́n sọ fún àwọn pé pàṣẹ ìtọ́nà yorí ìkàlẹ̀ hasana kọfí a yorí ìkàlẹ̀ kọfí a hasana yóò máa fi ìtọ́dá hàn nípele yẹ ọ̀dà jàre ó sì máa fi tí ọ̀dà hàn ní ibi hàn ọ̀dà yẹn ló dáa òun ni kò òun ni wọ́n náà wà gbájúmọ́ gbogbo àlàyé tó dáa tó dáa tí Musa kọ́kọ́ ṣe fún wọn yìí èsú pálójúdà fún wọn ìyẹn wá jí káwọn náà lè kọ̀ǹkúrìdì yìí àti gbọ́ dájà dájọ́ kọjọ́ kọjọ́ wa ná lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ti dẹ́rù bà Musa pẹ̀lú síbi lọ́wọ́ wọn láti lè jí káwọn wò pé àbí irọ́ bẹ́ẹ̀ bọ́ ní òdodo ni láéláé kò lè ṣẹlẹ̀ ìyẹn làwọn lè kẹ́mọ́ta ti ń ṣẹlẹ̀ pẹ̀lú wa náà nílẹ̀ Yorùbá lé ní àṣeyí pé àwọn tí wọ́n ní gbogbo bá àwọn ìṣòwò yìí lọ́wọ́ wọn máa halẹ̀ báwọn èèyàn ọmọ dẹ́rù àwọn èèyàn. ògùn bẹ ẹtùkú jẹ àtẹkẹríkà àtàkùn sí àtẹkẹríkà ìdáná sí ní gbogbo ẹ̀. bákan náà ajé kó tó yé wa pẹ̀lú ọ̀nà tó tuntun gbé gbà pẹ̀lú wọn látara ṣèkà hàrùn. ṣé sọ fún ẹ pé ẹ má da Musa àti Haruna lóhùn ọbẹ̀ mú yín pò nù ilẹ̀ bàbá yẹn ti ṣe níṣọ́ ni ẹ̀yin náà wò lé ní bí àwọn oníṣẹ̀ǹṣe àti gbogbo àwọn tí wọn ò nígbàgbọ́ nínú ọlọ́run tí wọ́n ti ń tan àwọn èèyàn pẹ̀lú Islam ní ẹ̀sìn àjòjì ni wọ́n fẹ́ gba àṣà Yorùbá lọ́wọ́ yín ni ẹ àwọn Fúlàní fẹ́ gbalẹ̀ bàbá wa ní gbogbo àwọn oríṣiríṣi nǹkan ṣètọ́ ní gbé sí wọn lẹ́mìí àìsàn fúnra wa lánàá yín pé gbogbo àwọn nǹkan yẹn káwọn èèyàn lọ ronú jinlẹ̀ àwọn tó jẹ́ external problem tá a ní àwọn àwọn tí wọ́n àwọn ń ṣàṣeyọrí lórí wa lọ́nà wo wọ́n pé minerals wa làwọn fẹ́ kó àwọn sì wá bí táwọn òṣìṣẹ́ wá síra wa ẹ bá lo ọ̀nà ẹ̀sìn ẹ bá rí pé bóyá abẹ́ gbọ́ra wáyé wọ́n tún lo ọ̀nà tribalism àtòríṣiríṣi ga nínú strategy wọn náà lọ́rọ̀ kidnapping tí wọ́n ń sọ wọ̀nyẹn náà nínú ọ̀lọ́rọ̀ bandit à ń pa ni gbogbo wa ti sèyẹn lọ sèyẹn ló ń kálukú tó máa rán àwọn tó máa wá mẹ́rin láti lọ bí wọ́n ti wá sí wáṣí láti ìdí wọn. ìyẹn ló bá lọ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí wọ́n sì gbá àwọn olórí kọ̀ọ̀kan náà tí wọ́n náà ń gba rìtọ́nì ni wọ́n náà rí ìjọba ní ọ̀bà àlẹ̀. ìgbélé abẹ́ náà bá lè tọ́lá àwọn nǹkan sábà wà tán orílẹ̀-èdè wa ṣe o. eléyìí ni àwọn ìtàtẹ́ náà bá lè tọ́lá sọ fún wa. eléyìí bẹ̀rẹ̀ láàrin Musa àtàwọn òkúta tí wọ́n ń ju tí wọ́n ní lọ́wọ́ lẹ̀ ọlọ́run sì sọ fún Musa pé kó lóògùn ti bẹ lọ́wọ́ ẹ lẹ̀ títí Musa ti jù lẹ́yìn jọ́nà lọ́wọ́ jàmá kí ló ṣe jàmá ọ̀pàlẹ̀ máa gbogbo nǹkan táwọn láwọn jù tí wọ́n gbọ́ yìí gbogbo tí wọ́n jù tí wọ́n láwọn gbọ́ kàtẹ́ yìí gbogbo ẹ̀ ní pọ̀pọ̀ Musa tó jù gbogbo ẹ̀ lọ́pàlẹ̀ mọ́ pátápátá ẹ̀bẹ́ nìkan wọ́n palẹ̀ mọ́ gbogbo ẹ̀. àbọ̀ ń tẹ́ tẹ̀síìlì wọ́n ní ìdílé àti o bẹ́ẹ̀ nìkan ó gbogbo ẹ̀ pátá. واستعرت والناس ينظرون إلى ذلك آيانا جهرة بẹ́ẹ̀ nìkan wọ́n ní gbogbo àwọn tí ń dáná náà fi rí pèjì láì pé gbogbo ẹ̀ ní mahamusa lè tẹ́lẹ̀ lómi pátá. bẹ́ẹ̀ nìkan eléyìí jẹ́ mọ̀ jíza àmì ọlọ́run ńláńlá lọ́lọ́ fún Musa. Ìgbà tí wọ́n rí eléyìí tó ṣẹlẹ̀ yìí, abẹ́rẹ́ kan, nígbà wọ́n rí eléyìí tó ṣẹlẹ̀, gbogbo wọn bá fojú balẹ̀ fún Musa. Tọ́ láti èmi lọ, àwọn gbà fún ọlọ́run ọba rẹ tó ń sìn, ìrẹ́ Musa àtàrú náà àwọn gbà fọlọ́run ọba rẹ. Lẹ́yìn eléyìí, kí wọ́n á lọ ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tán láwọn gbà fún ọlọ́run Musa àti Musa kí ló padà fẹlẹ̀ tí wọn. àìsàn wo ni bìràwọ̀ náà fọ̀ lẹ́yìn ìgbà tó rélé yìí. bẹ́ẹ̀ pé ní tọ́lọ́ bá fẹ́ sànú ẹ kó nù pé omi mà ti jẹ lẹ́yìn ẹ̀gá òun lélẹ́yìí àwọn tó ń gbó tẹ̀ kí ló yẹ kó nù ṣe kó nù jù wọlé. ṣùgbọ́n ẹni tí ọlọ́wọ̀n bá ti fẹ́ dáadáa fún ìgbéraga ni ó wọ̀ lẹ́wù ìgbéraga gbé bìràwọ̀ náà wọ̀. ilé ìtọ́wọ́tọ̀ àwùjọ بسم الله الرحمن الرحيم قال آمنت له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر ولو قطعن أيديكم وأرجلكم من خلاف ولو صلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى قالوا لن ندرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الآيات الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أقرأتنا عليه وما أقرأتنا عليه لنفسه الله خير وأبقى إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأتي مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلا جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء jaza تزكى Àwọn ọba àlèkọ́lá ń sọ fún wa kí ló jáde lẹ́nu Fẹ̀ràáúnà níjọ́ náà. Fẹ̀ràáúnà ní ọ̀rọ̀ a máa ń tò láwú. Ẹ ti gba mú kágbọ́ náà nù. Ọ̀rọ̀ a ń dá dáná ìlà ṣáájú kí n tó fún yín yọ̀ǹda kẹta gbọ́. Ṣé o sì fún yín yọ̀ǹda ni? abẹ́rìgà ẹ̀ kó ti pe ẹ̀ tó ga jùlọ fáwọn ìjọ rẹ̀ ńjọ́ náà. àá ah, ah. ṣé òfin yíyọ̀ǹda màmá ń tó làwọn ẹwọ ọ̀rọ̀ gbéraga ìyẹn kò bá gbọ́ kí tó bá gbọ́ yìí. kò sí yọ̀ǹda kan tó ṣùgbọ́n náà ọba gbọ́ látọ̀dọ̀ ara rẹ sọ́nà ọba tó pa ọ ni. tó sọ́nà ọba tó dá ọ yẹn òun náà ló lè sí ọ bó ti wù ú. ẹni náà bá wá bẹ́ẹ̀ ṣàánú ìgbàgbọ́ nínú ọlọ́run yóò wá nínú ẹ̀mí rẹ̀ ní kí wáyé pé ní ẹ̀ tó kọ́ ẹ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe kò sí ti ń gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ọ̀hẹ́ sọnù nù. bí tí wàá lọ kú sẹ́mi ní ọdún ọmọ gbàgbọ́ngọ́ ọ̀sọ̀nù yẹn yẹn nù. èyí ṣẹ̀ṣẹ̀ lọ gbà ẹ̀ nígbà tí ọba ti ní àlákọ̀ má ẹni yẹn wọ́n ní kánà nìkan yẹn ní ohun ti pẹ̀lú ẹ̀. torí ìdí eléyìí ìràwọ̀n náà ní iná òun lákẹ́ bí okùn múlẹ̀ bí aláàmọ́kọ́mọ́ ṣe é ókè. iná òun dájúdájú mú táyẹ̀ ọ̀kẹ́bí okùn múlẹ̀ bí aláàmọ́kọ́mọ́ ṣe òun lọ́kọ́ gbogbo iná ń dán. ẹgbẹ́ dà ọ̀rọ̀ sí. ọ̀gá yín náà ọ̀gá yín tó kọ́ yín ní dáná ẹ máa rí pé nǹkan èèyàn máa jọra wọn ẹ sì máa rí báwọn yóò ti máa ṣe ẹ wo ẹ wo bí wọ́n ti ń fa àwọn àbáwọn ní sínú ẹ̀jẹ̀ ẹ wo àwọn oríṣiríṣi ìjọ tí wọ́n sọ nípa wọn tó yà pé kò tó lọ wá ní kí àwọn àbọ̀ sínú àgbọ̀tọ̀ àwa ò ní kíà ṣùgbọ́n àwọn ọ̀fọ̀ ò fi mọ yìí. lórílẹ̀-èdè nàìjíríà wa yìí náà ni ọ̀kan náà àwọn àbá aláṣọ lọ́wọ́ náà ó máa tó náà pẹ̀lẹ́ láàbá àbọ̀ ní ìdí àkẹ́rin. Fátímọ̀ sọ ìjọba náà pẹ̀lú ìrí lọ́dún kan. Ètò ṣeun náà sì ló gbé ránà rẹ̀ wọlé. Torí ránà rẹ̀ lọ́mọ ìjọba àbúláńgbà náà ni. Ọba lọ parọ́ máa fún Súnà kan. Ọba òjò parọ́ máa yọ̀gbá ọ̀gá ti wá nígbà tágbà lálẹ́ tí wọ́n. Wọ́n kọ́ àwárí. Ọlọ́ba àti ìdájọ́ bá sàdékún dáadáa wọn. Tó ní wọ́n lọ sáwo ní ìlú kan lọ́nà Saki. Ó sì ń sọ ọ̀tọ̀ ẹni tí sì ń bá sọ̀rọ̀ yìí sí ẹni tó ń mú fẹ́ni wọ́n ò sì lọ́wọ́ ọlọ́pàá gbé lò. àwọn ọlọ́pàá wa ná gbogbo ẹnu ẹwú wọn náà bá ògbẹ́nu àbá wú. fáritọ̀ sọ òdodo tónúrẹ́ olóhùn parọ́ mọ́ wọn ni. nígbà tí yẹn ń sọ òdodo ọ̀rọ̀ torí kọ́ lọ́hùn kò sì lọ́ọ́rọ́ irọ́ káràkátà kò sì rúmà. dákun ó ní musa náà ti mọ àwọn òkè dárí kò sí musa ti mọ wọn rí. àná wọn àwọn mọ́sálẹ̀ dáhìn òlọ́pọ̀ yìí tí wọ́n ti para àwọn ń ṣe dán ànábì mọ́sá ṣe kéne àwọn ń ṣe mọ̀ jísà àbí ọlọ́run ló ń mú wa. báwọn ní bíbíà náà ti máa nígbà tí bá rí súnà tó yẹ pé ìyẹn wá kí ààrẹ táwọn torí ìdí eléyìí kó sá ó wo bìràwọ́nà lẹ́nu pé kí ló wí ó ní náà lákẹ́bí irúkúmù lẹ́dí alámakùnrin sehir ó jẹ́ ẹgbà fún ni pé ọ̀gá yín di àgbà òkìyá sì ni mú fá òun náà lọ́kọ̀ yín ní idá ó parí bẹ́ẹ̀ látara ń tẹ́ ṣe yẹn làwọ̀kọ̀ tàánà ìdíyàkùn àríjùlákùn. Màá gé yín. Màá gé yín lọ́wọ́. Màá gé yín lẹ́sẹ̀. Àbẹ́ nìjà. Pẹ̀lẹ́kì láàfin yóò wá jẹ́ ìpàsípayọ. Bí bá gbé ọ̀sẹ̀ tún, màá gbé ọwọ́ òsì. Àwòsàn ìdáná kó fi ju oṣù iná balẹ̀. Àwa kàn yín lálóore. Má di ìdí kùkùté tàbí nù. فلتعلمن أينا أشد عذابا وأبقى ẹwà mọ̀lẹ́lì pẹ̀tàní ẹni tí ìyá rẹ̀ sẹ́kù tí ìyá rẹ̀ lè pẹ́ tó lè fi àjẹyàn bọ́lọ́run ti yíwọ̀n ní fi àjẹyàn ní bóòlù olè fi àjẹyàn ní ẹ̀mà. bùrẹ́ àwọn náà ń sọ̀rọ̀ wa o ń sọ̀rọ̀ fún àwọn tí wọ́n láwọn gba mú ká gbọ́ láti fi ṣe tààdì láti dẹ́rù àwọn tí dẹ́rù àwọn nù. ẹgbẹ́ ìpamọ́sá gbọ́ a ẹ kiri oríṣiríṣi náà ni wọ́n fi dẹ́rù báyẹn náà ọ̀tọ́ bá ti lọ gbọ́dọ̀ wá gbọ́ oríṣiríṣi wọn dẹ́rù bọ̀ wọ́n tẹ̀yẹ̀ wájú lọ́wọ́ kí n bá gbọ́ òun ó dúró tó bá lẹ́yẹ tó tẹ̀lẹ̀ jẹ́ ọlọ́yì ká ṣe nù ọlọ́wọ́ bá àlè tọ́lá wá ní òun náà tún máa dá ìyàwó gbà rí ọlọ́yì ọbẹ̀ gbogbo àgbọ̀ rẹ̀ wò ni o. ìta wà kí ìlú títà náà ti ṣẹlẹ̀ bàbá àtọ́ ṣẹlẹ̀ lágbègbè wọn gẹ́gẹ́gẹ́gẹ́ lójú kámọ̀rọ̀ yìí ìlú ọ̀tà ló ṣẹlẹ̀ àjọ ń kéwú pẹ̀lú àbá àwọn kanáda àwọn àbá wa ni. ó ní màmú kó tẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ àwọn kó tó dì màmú ẹgbẹ́ olóògbò nìyí. ọ̀gbọ́n pàtó ṣẹlẹ̀ mi fámìlì wọn náà ọ̀kan ìmàmù tó kà wọn náà ní ọ̀jẹ̀. ọwọ́ ajẹ ìmàmù tán òun wa lóun ṣẹ́jú ògùn ni ma ọwọ́ lọ mọ́kà wá dé olóhùn ṣẹ́jú ògùn ni ma bẹ̀ àwọn kí ni bẹ̀rẹ̀ sí pé àwọn ẹ̀gbà àwọn èèyàn míì náà ń ṣe wọ́n tẹ̀sí ṣe máàmù náà wọ́n tẹ̀sí ṣe kò sílẹ̀ káwọn àti kọ̀dà olóhùn tí wọ́n tó ọwọ́ kan sórí òun bẹ́ẹ̀ máa ti dà àwọn sì dààmú rẹ̀ kó ti táwọn jẹ ọ̀wà lọ́wọ́ àwọn àbájọ́ òde lójọ́ àárẹ̀ bá gbogbo lára yìí lágbára sí gbogbo lára yìí lágbára sí wọn bá wa lágbára débi kan ọba yọ ojú sínú gbẹtọ ìmọ̀mù wọn kọ̀ lábọ̀ àbọ̀ òsì wà ń bẹ̀ náà yìí tó kù sínú ìsàntẹ́rù gbà àwọn làwọn kà ọ́ àwọn làwọn sì kọ́ sàntẹ́rù gbà àfàṣà ìmọ̀mù ní òun àníṣẹ́ tí wọ́n bá kú sí ọ̀gbọ́n òun ọ̀gbọ́n mọ́ ọdún sẹ́wù ti wà ní sàntẹ́rù tẹ́rù bá wa tí ó bá ìgbàgbọ́ wa jẹ́ ọlọ́mọjọba wa o ọlọ́mọjọba wa o ìyẹn ní gbogbo wa o ọláì èsì kí nǹkan bá ṣẹlẹ̀ gbọ́gbẹ́ ẹ̀kọ́ jẹ́jẹ́ wọ ọkọ̀ ká ọmọ lọ́wọ́ kọ́nà ni pé kí mo kó bàrà mọ ìyá àbá ká ọmọ lọ́wọ́ kọ́nà ni tó bá ká ọmọ lọ́wọ́ kọ́nà ẹ̀rọ lu ayé tó ti dára yẹ dì wọn ẹ̀rọ jara yẹn pẹ̀lú tó bá ká ọmọ lọ́wọ́ kọ́nà ọlọ́mọjọ ká ọmọ lọ́wọ́ kọ́nà yóò ba ìgbàgbọ́ wájú ọlọ́mọdé pa wọ́n lọ́hùn. ìmọ̀mù ló àníṣẹ́ òun ọ̀wá má nígbà tí ìgbà yìí sọ́wọ́ alágbára ìmọ̀mù ni ó da ẹ tó ń bá padà wá ẹjọ́ òun fún yín kọ́ndíṣàn ṣé tó ń bá padà wá tó wọ́n fà pàdé. kékeré náà la mú lára ẹ̀ abẹ́dá padà abẹ́ ó parí oníṣẹ́ ó dìde ńlẹ̀ ọwọ́ wa lọ́wà. abẹ́ nìkan. ìyá má wùsùlùmí ìmáàmù nítọ̀ ọ̀dà òun dára yín padà ìmáàmù ti jáde láyé abẹ́rẹ́ gẹ́gẹ́ wàdó ẹni òun dára yín padà òun ọmọ bá yín fi padà ó sì jáde láyé ẹ̀mí ti bọ́ lọ́rùn ẹ̀ ẹ dákun kí ni ọ̀rọ̀ jíjí ọwa ẹ̀mí wa bọ́ bíi pé ń wọnú náà lọ kí lẹ́ẹ̀mí ọ̀wá bọ́ síbi kọ́ wà lè jẹ́ mẹ́sì kọ́dà nínú àwọn tó kúkú ṣẹ́yìn bí yorùbá wa tó wípé irú tọ́sẹlẹ̀ yẹn náà lọ́sẹlẹ̀ pẹ̀lú àwọn ìjọ àwọn òkùnrin àfìdáwọ̀ yìí àwọn àbá sọ̀rọ̀ nípa wọn pọ̀. jama mùsùlùmí fìdáwọ̀ náà dẹ́rù bà wọ́n pé ìyàtọ̀ lé ìyàtọ̀ sẹ́kù ìyàtọ̀ ọmọ abẹ́rẹ́ péré ń bẹ náà tó wọ́n ti jẹ wọn. pẹ̀lú ọ̀rọ̀ gbàgbọ́ jáde lẹ́nu wọn. wọn ni lànà tírákàlà má jà náà a lè gbọ́lá fún wọ lórí tó ti wá bá wa nínú àwọn àlùbáyìí náà àwọn àlàyé eléyìí tó kílíà àwọn àlàyé tó kílíà gbò eléyìí tó ti wá láti inú ọ̀rọ̀ ọlọ́run látẹnu Musa Musa ti ẹ̀la bẹ́ẹ̀sì àwọn ó ti jẹ́ káwọn dá tó jẹ́ òdodo màyàtọ̀ kírọ́ àwọn ọ̀wá ní kọ́lá fún irọ́ tiẹ̀ lórí òdodo tí Musa mú wá. torí ìdí eléyìí wọ̀lẹ́bí bàtọ́rọ̀ náà àtọ́lọ́wọ̀ bá tó dá wa bàtọ́rọ̀ àlẹ́ ìmáàna kọ̀ọ̀dá kọ̀ọ̀dá bá tó dá wa. a ní gbọ́lá fún ìrẹ́ musa lórí ọlọ́wọ̀ bá wa. wọ́n máa ń ipa wọ̀ sáà àbọ̀ tuntun èmi wọ̀ lọ́wọ́ Ìgbọ́lọ́mọ iná máa tẹ̀sí bí a ti rí àyàtọ̀ ìgbìyà ìdájọ́ tó wà lọ́wọ́ rẹ̀ jùlọ ìlọ. Ẹ wo gbàgbọ́ tó lé, ẹ wo ọ̀rọ̀ gbàgbọ́ tó jinlẹ̀, kò sí nǹkan ọ̀pẹ́ ṣe. Lẹ́yìn rẹ̀, oní oníkú olùwọ̀. rẹ̀, oní ọgbọ́n gbogbo wá fún mi. Lẹ́yìn rẹ̀, kò sí nǹkan tó fẹ́ ṣe mọ́. ẹ̀mí mi gan lọ́wọ́ láti wá kọ́ni nígbà òní dáńsẹ́ wá síbẹ̀. ìmáàmù ọ̀wọ̀ tàná ló wá jẹ̀kú. àwọn nǹkan yẹn tó ní ìgbà tó yẹ máa fi gbọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yé. ṣe é pé lórí mímbàrí ni wọ́n ti yan àbá òní bá. wọ́n yin ba tí wọ́n yọ ọ̀tá lára ẹ̀ ara àbáyẹ ìbọn kí ló mọ̀ wọlé ìbọn wọlé tó bàbá wọn dáadáa. Ṣé pé lẹ́yìn ìwé àbáwọn tó ń lo tó ń lé ní bí ọdún ọdún mẹ́rìndínlógún lẹ́yìn ìgbà náà ìfọwọ́ tó jáde lẹ́yìn. Ẹni tẹ́yìn yẹn bá kí láwọn sọ pé àwọn tuntun náà ni àbẹ́rẹ́ ẹ̀kọ́ ni. Ó fi hàn pé ẹni tó náà wá ti pàṣẹ kò tiẹ̀ tó gbogbo tó fi hàn lè di kò ní jáde lẹ́yìn dábẹ́ mú bẹ́ẹ̀ ni. Ẹni tó náà wá ti pàṣẹ kò tiẹ̀ tó. Àwọn méjì tó ẹ̀bẹ́ ni tó ń yún gbà ó yẹ ká náà lọ́wọ́ ìpẹ̀lú méjì máa fún pọ́ìsì jẹ yọ́pẹ̀ ìgbà tó lóògùn jẹ̀díjẹ̀dí ni yọ́pẹ̀ yàgbẹ́ ah, bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ kẹ́dà fún ògùn jẹ̀díjẹ̀dí jẹ fún mi nítorí nǹkan nígbà bá wa lọ gba ah, kíní yẹn lò ara yóò yá àwọn sì mọ̀ fún pọ́ìsì làwọn fún wọ́n mọ̀ pé ah, kíní tó ní ẹ̀ tó fún mi ń àwọn tó àgẹ́tẹ́ ti hàn yín pé tọ́lọ̀ agbára àkàtà òsì lọ́wọ́ rẹ̀ gbèsè láyé náà lọ. ẹ má bó ti yẹ kí gbàgbọ́ mùsùlùmí dúró lélẹ́yìí nígbà tá a bá láwọn tí wọ́n ń fèsì wa láburú ká mọ̀ yìí pé ó nìkan ò lágbára jẹ náà lọ. ẹ àwọn kan ìyá àjẹ ẹ àwọn kan ló pé àwọn kan ní ẹgbẹ́ òmò rẹ̀ gbogbo gbogbo tó kí wọ́n jẹ́ ẹ̀dá ni wọ́n níwájú ọlọ́run ọlọ́run lọ́ba tó lágbára ju gbogbo wọn lọ. ọba tó lágbára ju gbogbo tí wọ́n ń láwọn ó ṣe ọ̀rọ̀ ọba ti fàṣẹ kí kò lè ṣiṣẹ́. àṣẹ òun náà ọ̀dọ́ náà ọba náà ló ti wá nígbà tí wọ́n ti wá wà lọ́dọ̀ ọba tó láṣẹ. ọba àlẹ́ àzízù àlẹ́gọ́ọ́lìbù láàyè gìlìbù ó ṣe ọba tó borí gbogbo nǹkan tó sì lólè fún bẹ́ẹ̀. ìgbàgbọ́ táwọn ètò àfọmọ́ ìgbàgbọ́ tọ́lọ́ ní ìrẹ́ fìrí áúnà ìjọmá tẹ́kì ní áti ilẹ̀ àyà ìtẹ̀mẹ́ta yìí náà lágbára rẹ̀ wà lọ́wọ́ rẹ̀ ìwọ náà lọ lágbára ilé ìjúwe pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n rí pé wọ́n sọ yìí pé iná máa tẹ́kì ní áàbì ní àlà áàbì bálàt kò yẹ tí a bẹ̀rẹ̀ ni pé wọ́n fẹ́ ká mọ̀ bí agbára fìrí áúnà ti tó lágbàáyé ń tà náà kò yẹ kì í ṣe yí pé wọ́n fẹ́ gbọ́ jẹ́ kámọ̀ ètò gbogbo ẹnìkan tó wọn náà bá rí ẹ̀rọ lágbára ayé lẹ́nìí ọ̀ agbára rẹ̀ ò tó gbára fìràwọ̀nà fìràwọ̀nà lólẹ̀ láyé bàtí ń lólẹ̀ lọ́wọ́ gbogbo ayé mọ̀ pé fìràwọ̀nà bẹ̀ láyé gbogbo ayé mọ̀ gbogbo tí wọn náà ṣe tí ọ̀kọjá ẹnu ẹnu ẹnu yàrá rẹ̀ ọ̀nà halẹ̀ báyàwó lẹ́nu yàrá wọ́n gbé halẹ̀ lójú ẹnu eh, eh, ilé yìí náà lọ èyí tó bá tó ń halẹ̀ tó bá tó pọ̀ wà àmọ́ nínú ìlú wọn wọn àmọ́ ní orílẹ̀-èdè bòmíì àwọn ọmọ ìgbà náà gbogbo àgbẹ̀ ìgbà náà pálá burú ni alágbára ni ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà agbára rẹ̀ ọ̀kọ̀jà ayé ọ̀gbìn ayé náà lọ àbí tó nílọ́wọ́ náà nìyẹn ṣàhíṣọ́ á ti sán wá nìwọ ọ̀dọ́gbà rẹ̀ ọ̀kọ̀jà ya rẹ̀ ọ̀kọ̀jà àdúgbò yín olùwájú jẹ́ àwọn tó láwọn gbọ́rọ̀ ọba báyọ̀ orí náà lẹ̀ máa ẹ̀sìn wòsì táwọn náà fọ̀kù. àwọn náà kọ èsì fún wípé agbára rẹ̀ òjú táyé lọ wípé iná àwa tó rí yìí dájúdájú àwa wọ́n tún fi iná sí kíni ìzálàtì ìṣàk wa ìbátì ìyẹ̀kìn láti lè gbé iyèméjì kó òwúdó làwọn náà fi rẹ́ẹ̀dì làwọn náà ayé méjì kó mẹ́ẹ̀ kọ́là kó ẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀ka òkọ́là. ewé ló kọlà akẹ́kọ̀ọ́. Ṣé kólà kúrò ní kẹ́rẹ́ kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà ewé ló kọlà akẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ rọ́nu láìlọ́nù kò ní síra kò ní síra àwa ti o. ó ti lèyàgbẹ́rọ̀ rà náà bàtọ̀ ẹ̀yà náà kọ́lọ̀ ọba ẹ̀bà alẹ́ fẹ́ bá àforí àwọn àtìsí wa jì wá ni bàmá akọ́ta náà alẹ́ yìí àwọn nǹkan tó jẹ wá ń pa tó fi agbára ayé tó ní tó fi jẹ wá ń pa láti ṣe ó fi hàn pé àwọn wọ̀nyí náà bẹ́ẹ̀ lọ́mọ yìí fún àwọn alágbára ayé wọn jẹ ń pa láti ṣe ìjọba ìnà síhìr nínú àwọn idán idán oríṣiríṣi àwọn abọ́dún ẹ̀sìn wọ́n ní lásìkò yẹn ìdáwó náà sọ àwọn àkànjọ wá wo ibi tí wọ́n ti mọ idán jù wọ́n á kó wọn lọ nípa lọ kọ́ idán wa. ẹ̀rí ó ní kí wọ́n lọ kọ́ idán wa ọjọ́ bó ti yẹ ti pé lẹ́nìí náà báwọn tí wọ́n bá nínú bí àwọn ẹgbẹ́ bí alágbára tí wọ́n bá àti ìbùkún wọ́n máa ń pílánì nǹkan ogún ọdún mẹ́fẹ́ ṣe wọ́n ti plan ẹ̀ka rẹ̀ láti dè. gbogbo wàhálà ọ̀rọ̀ báńkì ìbú kọ́ra kò àwọn tí wọ́n ń lò wọ́n wọ̀nyẹn kẹ́sẹ̀ tó ti wọ́n ẹ̀kọ́ wọn lẹ́wọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀kọ́ wọn. àwọn ti plan ẹ̀tí pẹ́ àwọn ti plan ẹ̀tí pẹ́. ó ti ní àwọn ọjọ́ tó wọ́n fi sàn àwọn rìsáàtì tó wọ́n fi àwọn àyè kọ̀ọ̀kan mọ gbogbo àwọn kẹta fẹ́ ṣe. torí ìdí eléyìí gbìràwọ̀ náà ó tún lọ́wọ́ àwọn abúlé àwọn àkájọ tó kọ́ wọn ní idán lórí kí wọ́n lọ kọ́ iná yẹn wá wọ́n ní nínú àwọn náà ni àwọn tí wọ́n láwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ yìí ni wọ́n tún wá sọ yìí pé àwọn ti nígbàgbọ́ nù ọ̀nà ní ọdún bìíràn lánàá àtọ́ ẹ̀yánná tọ́lọ́wọ́ bá àdúgbò forí kò wá ń bi àwọn àti sí àwọn. Wàmà àtọ́ọ́tà náà àrẹ àti ìtìlẹ̀ fìlà ọ̀nà jẹ́ wá ń pa láti ṣe kífẹ́ nù wà ó ṣe nínà síhìr nínú gan. Ọlọ́run ọ̀ ìrọ̀ àbẹ̀kọ́. àgbẹ̀dàgbẹ̀dà àwọn ẹ̀kọ́ ọlọ́wọ́ báyìí òun lọ́ba tó lóore òun sì ni ọba tí ó sẹ́kù. ìnáwó máa ń yá sí rọ́bà ohun mòjìrì máa. àgbẹ̀dàgbẹ̀dà tí ó pàdé ọlọ́wọ́ bá tó bá pàdé ọlọ́wọ́ bá rẹ̀ mòjìrì máa ní tó bá pé dọ́dọ̀ ọlọ́wọ́ bá. mi máa pé àwa máa ṣe nu Gbogbo ọ̀tọ̀ láyà lórí wa bú. Ó ń fi ìpànìyàn, ó fi ń sayọ̀, ó fi sìná, ó fi ń sayọ̀, ó fọtí múmu, ó fi ń sayọ̀, ó fi ìpa ọmọlàkejì lẹ́kúnjayé, ó fi ń sayọ̀. Ọwọ́ àti lọ pàdé ọlọ́run ọba bẹ́ẹ̀. Sọ̀nìbáyé ń dànà òjà náà, iná ìjà náà mà ni ó dé sí. لا يموت فيها ولا يحيا iná tẹ́yìn kú mbẹ̀ ma èyí sì ní dára yìí èyí ò ní kú èyí sì ní yẹ̀ à àgbákò lánàá sẹ́mi yìí pé lóbi a ti gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ọba púpọ̀ bá tọ́nà ọba ń lóyìn àwọn ìyá àlèkì àmà wọ̀lọ́ ẹ̀rọ ká bẹ̀rù ọlọ́run ọba púpọ̀ ẹjẹ́ àfojú kan wò ó nǹkan bá le jù láyé bí a bá jẹ́yẹ̀ púpọ̀ ẹ̀jẹ̀ lè bọ́ orúkọ ẹ̀mí tí ìnira bá pọ̀ jù òun ó padà kú lára tí ẹ bá sì bọ́ kò sí àmọ́ ó ti kú nìyẹn kò sí ìkàkà sí ìkàkà ìmọ̀ báyìí ń sọ òkú náà kọ́ mà ẹ òkú tí wọ́n ti kó ti kú wọn ni wọ́n lọ gbérí ẹ̀ òun ọ̀mà òkú tó ti kú wọn ni wọ́n ṣe lápá òun ọ̀mà sẹ́yìn bá ti kó mẹ́kùn mọ́ ṣùgbọ́n jọ́ gbé dàrí káàmà tá à ń sọ yìí ẹ̀mí ò níbi kan ti ń lọ ọkọ̀ ọmọ ìgbóná wọ́n náà ló gbọ́ iná ẹ̀lẹ́tìtì bí ọ wọ́n náà ló fi fi ọ́ àti gbogbo àwọn nǹkan mi tẹ ọ̀kára rẹ ọ̀kára gbé ìgbà wọn bá sèèyàn ní mi bẹ̀ lára ẹ̀rí pé ẹ̀yọ́ fíìlì nǹkan yẹn gan ẹ̀yọ́ fíìlì pẹ́ẹ̀nì yẹn gan wọ́n á ti gbẹ́mọ̀ ẹ̀rì kíámà ẹ̀mí ò ní kú lára mẹ́ ah, subhanallah ẹ̀fẹ̀ ìdákẹ́jà bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá wọn. ọlọ́run bá ń sọ̀rọ̀ ìyá rẹ̀ ìyá ẹ̀kẹ́rù ọba yẹn o ẹ̀kẹ́rù ọba yẹn o ọlọ́run sọ láwọn àyíká náà lọ́wọ́ gbé ìyá ná bí bá ó tó dé sálẹ̀ ó bólẹ̀ tí wọ́n ti tún máa sọ bí sílà ètò ń bó dé sálẹ̀ báyìí yóò tún gbé látòkè padà tó ṣe máa bó mi káwọn náà wá wo kéèyàn máa bó awọ ara èèyàn kéèyàn kàn máa bó awọ ara wọn náà ò ti bíléèdì bá bó ọ lọ lásán wọn náà kò ṣe wọn á tó bíléèdì yẹn máa ti gbé ara rẹ̀ lọ nígbà kò táà bá fògùn kẹ́kẹ́ sílẹ̀ ọmọ náà yóò ṣe fi yẹ. ọmọ mùsùlùmí àtúwà sọ pé iná ní ọmọ àbò ìṣègùn àti ìdánwò láti. ọlọ́mọ ti wá lérò náà ọlọ́ ọlọ́mọ kò jọ ìṣẹ́rẹ́ mọ́ ti wá lérò náà o. ọlọ́wọ́ sọ ṣèjì náà yí pé wọ́n máa ń yá sí mú mi náà. ọgbọ̀n tó bá wá bọ́ ọlọ́wọ́ bá rẹ̀. mi náà lẹ́ni tó ní gbàgbọ́ nínú ọlọ́run àbẹ́rìndá ọ̀pàdé ọlọ́run ọba rẹ̀ lọ́jọ́ ọ̀dájọ́ lọ́jọ́ tọ́lọ̀ ti pàdé òun sí yẹn lẹ́ni tó ṣe yí pé múmínú lẹ́kọ́lbì lẹ́ni tí ọkàn rẹ̀ gbọ́ náà ọba gbọ́ ọ̀dàkọ̀dọ̀ nírù úbi kọ́ọ̀lì yìí wà ámẹ́lì yìí ọkàn rẹ̀ ó nígbàgbọ́ sí ti ń sọ lẹ́nu iṣẹ́ ọwọ́ rẹ̀ náà kọ̀tàkùn ti ń bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá ní irú àwọn wọ̀nyẹn kódé àmìlá sọ̀rì ha pàápàá ó sì ti fi sẹ́rí ọlọ́nípa wùlà ìkàrà ohun dàrọ̀já tó lè wùlà àwọn ni wọ́n máa wà ní ìpele tó ga jù. ó mọ̀ pé ìjọ tá a máa fi di onípò níwájú ọlọ́run kì í sẹ́sẹ̀ fi kéèyàn náà lọ sa nánkàlí kan ló kànga. ẹ̀rì àbá kan náà àwọn nánkàlí kànga ń dá wa látọ́jú wòlíì nínú kànga láti sa nánkàlí náà àárọ̀ òrùn fọ́dún márùn-ún ọ̀pẹ̀lẹ̀ ti ṣe ilẹ̀ mọ́tò

Ṣé ń tánú ọkàn rẹ̀ kọ̀tà kò ń táwọn èèyàn rí lára ẹ̀? Ìwà mọ́sálásí lòótọ́ kìí ṣe fúkàn fi ìwà mọ́sálásí bojú. Kìí ṣe pé àákàtọ́ sọ̀rọ̀ lásán fi ń bojú. Etí ń tánú ọkàn rẹ̀ náà ní ṣeun. Ṣé ṣe pé tó wá dé pé síkọ̀ ọ̀kan yẹn tún ti kàmí sí àbọ̀ sílẹ̀? Ṣé ìmá tún ti kàmí ń kọ̀rọ̀? Mìláàbì kí nìyẹn? Ìwọ̀n إن المنافقين في درك الأسفل من النار أو منافقين زالت على أبونا ووا فأنتوا أنت عيجة أنتوا àwọn tá ayé jẹ àwọn yẹn máa rògbò mùsùlùmí ni wọn lè rògbò àwọn mùsùlùmí tí mo wá sọ gbogbo tí ń jáde ní islam lójú ẹ bẹ́ẹ̀ sì ni òun máa pèrọ lòun pa kí sírú àwọn ọ̀hún. àwọn tí ṣe pé bẹ́ẹ̀nu ọkàn rẹ̀ òun náà ní sọ jáde lẹ́nu òun náà ní àwọn èèyàn rí nínú tẹ́rẹ̀ kọ́lá nínú àwọn èèyàn làwọn dáradá tó ní kúlá ìpele tó ga jù ní àlìjẹ́nà ọmọ ẹgbẹ́ tí wọ́n yànà pàdé ní àlìjẹ́nà eléyìí tó jẹ́ ọgbà àdẹ́ra ẹ̀jìrí mi ń já ti àlìyàr eléyìí tí àwọn akérèmọdù ọmọ sẹ́ńtẹ̀ náà ni ó jẹ́ tirú àwọn èèyàn bẹ́ẹ̀. ọmọ mùsùlùmí ẹlẹ́kọ̀ọ́ ẹja ti sáré jẹ́ nàbà ẹja ti sáré jẹ́ nàbà. àbáwa dáadáa tó gbọ́dọ̀ sọ yìí ó gbà àdìsí kan sọ̀rọ̀ ní sallallahu alaihi wa sallam kọ́lá náà bí sọ fún wa yìí pé alìjẹ́nà tó jẹ́ àtòdárajà alìjẹ́nà tààrí yẹn ìpele po rẹ̀ ọgọ́rùn-ún ni àbẹ́yìnà kó lè dàgbà lẹ́yìn títí sì ń bẹ láàrin ìpele kọ̀ọ̀kan kàmá bẹ́yìnà sàmá ìwọ̀lọ́ọ̀ ó jìnà síra bí sámà ti jìnà sílẹ̀. ẹ wá wò wọ́n wá ní wàlìfẹ̀dáwò àlá àdàràjà àlìjẹ́nà fẹ̀dáwò òun lè tọ́ aga jùlẹ̀ ló fà á ló fi jẹ́ sí gbogbo abáfẹ́ sàdúrà àtẹ́bí náà fẹ́mọ́ ká máa béèrè kíni ká máa béèrè àlìjẹ́nà fẹ̀dáwò. wọ́n ní abakọ́rọ́ ti àní r wọ́n ní pẹ̀lú àwọn akérèmọdò ti máa sàn wá akérèmọdò mélòó àwọn akérèmọdò bẹ́rẹ̀ rin eléyìí tọ́lọ́mọba àdìgbò arṣu rahman àga ọlá àjàrà ti ọlọ́run kò pe àlùjànnà tó tó fi lọ́wọ́. Fàìsà àṣà àìsùnmùlọ́à ẹ bá fẹ́ máa bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ọlọ́run fún mi lọ́wọ́ àlùjànnà. Fàṣàlú olùṣèdáwò ẹ máa béèrè kọ́lọ́run sí ìyàwó àlùjànnà tó dáwò. Àwọn àbẹ̀ lọ́wọ́ kọ́lọ́run kò sí wá ní ọmọ àlùjànnà. Àlùjànnà tó dáwò sí kọ́lọ́run kọ́ wa fi Kọ́lọ́run kọ́ fà wá náà sí. Bí ọlọ́run àdìkọ́lá ń sọ fún wa kálímà kálíjẹ́nà bó ṣe rí ọlọ́run ní gbogbo àwọn tó bá nígbàgbọ́ ń lọ lọ nígbàgbọ́ wọn dúró régé tí wọ́n ti sẹ́rí àlìjẹ́nà ni ó jẹ́ wa bẹ́ẹ̀ lọ gbére ẹ̀sán ta ni ẹ̀sán gbogbo àwọn tí wọ́n bá fọ̀ra wọn mọ́ ayé ọ̀hárà náà fà omi náà dáná sí wàlá kábàdì wà ṣínkì wà ábàdà lọ àwáhádà láti rí kálà. وصدق المرسلين فيما جاءوا به من خبر وقلق أمريكا àbá imam wọ́n ní fantasaka ìtumọ̀ rẹ̀ ní wípé kàńtọ́ àrọ̀ náà ń tọ́ àpò ẹ̀mí rẹ̀ mọ́ nínú dáná sí wàlá ọ̀pọ̀ àti wàṣírí kúrú gbogbo àwọn ìwà ẹ̀gbin àwọn ìwà ẹ̀gbin ìwà àdọ̀tí ìyẹn fọra rẹ̀ mọ́kò ńbẹ̀ ìyẹn fọra rẹ̀ mọ́kò ńbí ẹbọ gbogbo àwọn ìwà tí ọ̀dà pálapàla ìyẹn fọra rẹ̀ mọ́kò ńbẹ̀ àbàdà wọn àwọn àdà ìyẹn wá sí lọ́run lọ́kàn ṣoṣo láti ẹ̀yí kálà ìyẹn òmòrògùn pẹ̀lú ọlọ́run wàsọ́dákọ̀ lè mọ̀ tẹ̀lé èyàn sì gba gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́ ọba àlékọ́ láránṣẹ́ àgbàgbọ́ nínú ìjọba mọ̀ pé àwọn kan tí wọ́n ń pera wọn lónígbàgbọ́ tẹ́gbọ́n bá dákọ̀ ànẹ́bí ọlọ́run kan lójú wọn èsì wọn fẹ́ lé pèsè onígbàgbọ́ òdodo onígbàgbọ́ òdodo òun lẹ́tọ́ gbogbo ànẹ́bí ọlọ́run títà ọlọ́gbà ọgbọ́ torí ìdí ẹlẹ́wọ̀ sọ́dákọ̀ lè mọ̀ tẹ̀lé ọgbà gbogbo àwọn bímá já ubì nínú tí wọ́n mú wá ní ní kọ́bárí nínú tó jẹ́ ìró àwọn tó ṣáájú tí wọ́n fún wa ni wọ́n ní kàgbọ́nú ẹ̀ wàtọ́là àti àtẹ ìṣẹ̀lẹ̀ yìí àti tí wọ́n kọ̀ fún wa pé ẹ mọ̀ṣẹ́ lẹ́yìn òun ni tọ́lá bò ń bẹ̀ ọ́. ẹgbẹ́ bá ti màá tó tàbá ní tọ́lá a ní tọ́lá bò lè káàbù a ní tọ́lá bò lè ké tọ́lá bò lè káàbù tọ́lábù yẹn ni pé ẹ̀fẹ́ àti tọ́lábù lẹ̀ káàbù ẹ má ṣe. Tábà bọ́ sí kíláàsì láàmú ayẹ pé ṣíṣe náà wá lè omi jẹ́ pé ọ̀ràn yẹn ni fún wa ẹ̀fẹ́. Omi náà ti bọ́ sí wípé nínú súnà ní kágbàlá ẹ̀ka àbọ̀tí. Omi sì ń bẹ̀rẹ̀ pé ọ̀ràn èèwọ̀ ní aráàmù ni ẹ gbọ́dọ̀ ṣe. Omi sì ń bẹ̀rẹ̀ pé akọ̀ká ṣe ni. Ẹ̀sìn kọ̀ká ṣe ṣùgbọ́n kò dé ipò pé aráàmù ni torí ti ilé ìjẹmọ́ mùsùlùmí ọlọ́ọ̀bà àlejò ọlọ́wọ́ ń sọ fún wáyé pé wọ́n ta ní kájàzà ọmọ tàzákà ilé ilẹ̀ san tí ó máa jẹ́ san fún gbogbo ẹni tó kọ́ra rẹ̀ máa kú níbi àwọn ìwà àbàjẹ́ àwọn ìwà àdọ̀tí ọlọ́ọ̀bà àlejò ọlá ní lẹ́yìn bẹ́ẹ̀ pàlàkọ́rí àwọn àìná ìlà mọ́ta àwọn aránṣẹ́ sí mọ́ta àkìdèdè ìbáàbí pé kó mú àwọn ẹrú yìí kó mú wọn rìnrìn òru kó má jáde lọ́sọ̀dẹ̀ jẹ kó kó wọn jáde lóru fọ́bìrì wí láwọn kẹ̀rí tọ́run sí báhárì wọ́n lànà fún wọn nínú omi jábàtà ọ̀nà náà di omi wọ́n di tí ó gbẹ látà kàákò dárọ̀ kàrún wà látà sáà tó bẹ̀rù wípé bẹ́ẹ̀ àwọn ṣẹ̀kẹ́ ni ó bẹ́ẹ̀ fèrè àwọn náà bẹ́ẹ̀ yóò lè yé bá ọ̀hún láta ká bùdáraká wà láta fà. Bẹ́ẹ̀ni wọ́n sábà fún àbáwọn ọba lọ nínú. Wọ́n bẹ̀rù ẹ̀rí wọn dákọ̀ ní wàláwì á ti bọ́ká. Láta ká bùdáraká wà láta fà. Ọlọ́run abẹ́ọ́, àwa náà gbogbo tí ń jẹ́ ìpayà ìfòyà. Ọlọ́run mọ́sà máa gbé fò wá. Gbogbo tí ń jẹ́ ìpayà ìfòyà Ọlọ́run mọ́sà máa gbé fò wá o. Bẹ́ẹ̀ni àmọ́ ti yára hàmù rọ̀ Ọlọ́run sọ bá ànábì wa Musa ó ní ọmọ bẹ̀rù kó bẹ́ẹ̀ wọ́n bá wọn ọ̀páyà àti bá wọn bẹ̀rẹ̀ àwọn ẹ̀rù. Fàtìbá wọn ti ráwọn lòdì jù náà di Fìràwọn náà bá kó àwọn ọmọ ogun rẹ̀ ó kó láti lè máa dídé pa wọn lọ. Nígbà wọn débi odò fà nígbà tí wọ́n débi odò fà gàṣíyà omi náà lè yá mi ó bá bẹ̀rẹ̀ sínú omi. Á gàṣíyà ọ̀ tọ́lọ̀ ti bù wọ́n nu omi náà ṣùgbọ́n náà fẹ́ jẹ́ káàmà yí pé wà dọ́là bẹ̀rẹ̀ ọ̀nà ọ̀kà ọmọ ọ̀hún fìràwọ́n náà sọ àwọn ìjọ rẹ̀ nù wà máa àdá fìràwọ́n náà gbọ́n òṣìṣẹ́ mọ̀nà fúnlẹ̀. torí ìdí eléyìí ìjẹ̀má mùsùlùmí ọlọ́run fẹ́ jẹ́ káàmà irú èèyàn tí fìràwọ́n náà jẹ́ ó sì mọ̀ rú ó sì ń sọ rú wà tó hù ó sì ń sọ àtibọ̀tẹ́ nígbà tó tẹ́ fìràwọ́n náà ó kàrà tẹ̀rì sínú odò àwọn tí wọ́n tẹ̀lé náà wọ́n jẹ́ tẹ̀rì sínú odò ni àbẹ̀lẹ́ ọ̀bàdìtọ́lá kọ́lọ̀ nǹkan mọ́jà tẹ̀rì o sínú aburú abẹ́rẹ́ ọba ní kalákọ́lọ́ kó fáwọn aláṣẹ ní bàbá kò sí ó dá àsìkò wa insha Allah ta'ala bí káàtó dúró náà nílé ni pẹ̀lú bọ́ọ̀lá àwọn ọmọ ti túwájú wà ní sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh